tó lè ṣe ajé tó bá ládé ló máa ṣe yóò ṣiṣẹ́ fún ẹ yóò ṣiṣẹ́ fún ẹ tó máa lọ ṣáájú tí mo rẹ ọ ẹ̀rọ tájé ò bá sí lára ò lè ṣe ajé èèyàn mo rẹ ń gan ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ káwá pèsè lára kọ́kọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn alágbára tí ìyá ẹ bá jẹ́ àjẹ́ hmm. tó bá ní kó o lájẹ́ ó lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ kó fún ẹ hmm. agbára àwọn àjẹ́ nìyẹn wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n fún ẹ nǹkan tó ṣe àjẹ́ ló ń ṣe yẹn babaláwo kan ò lè gbà fún ẹ àfọn bá ṣe oògùn owó fún bó ṣe oògùn owó fún ẹ bá jẹ òsì lára ìwà ya wèrè àjẹ́ hmm. nìkan ló lè gba ajé ẹni tí ò ní kò kò mú oríire yẹn wá alẹ́gbà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ràn alẹ́gbẹ́ fún ìgbọ̀n agbófábúrò ẹ̀. yóò sì rí lò. bẹ́ẹ̀ alẹ́ máa lò lọ àwọn lágbára yẹn wà lọ́wọ́ ẹ̀. bí babaláwo kan ṣe òkú fún ẹ bí ò bá má jẹ́ dé ó máa ya wèrè gbẹ̀yìn ni tàbí kó kú. bàbá know Alóore TV I know Alóore TV. ó dẹ̀ affect obìnrin míì tó máa fi kúrò ní ọkọ ó affect àwọn míì tó máa fi gbẹ̀gbọ̀n wọn jà gbẹ̀gbọ̀n wọn lóra wọn bí mo sọ fún yìí. àbọ̀yé. àmì obìnrin ló dẹ̀ kọ́ mọ́ jù sùn tó máa fọkọ sílẹ̀ pé ọkọ mi ń lòrà àwọn mi ni kò tọ́jú mi ìrọ̀rà àwọn mi ló ń lò tí n bá kú òun mẹ́ẹ̀kan á dàrú fún un èmi àdúgbò ń kú òun mẹ́ẹ̀kan pé nǹkan ọ̀dàrú fún ìgbà yẹn ló ṣe ẹ̀ lówó. Hmm ìràwọ̀ mo fẹ́ sọ fún ẹ lénìí ṣé ẹ ríràwọ̀ rí ló ní funfun ẹ ti wò rí ṣé ẹ lè kà á kò ṣe kà kò sẹ́ni tí wọ́n ń lóràwọ̀ ẹ hmm? kò sẹ́ni tí wọ́n ń lóràwọ̀ ẹ àwọn ẹmọ ń lóràwọ̀ gbogbo ẹ gbogbo èmi tí wà ẹ wọ́n ń lóràwọ̀ mi. ah wòlí nìyí. màá ṣàlàyé fún ẹ lénìí farabalẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́. àgbọ́yé. jésù kristo ní kó o ṣọmọ ọ̀dọ̀ kó o tó dọ̀gá tó bá wà lẹ́dọ̀ bàbá ẹ̀ wá sí bàbá ẹ̀ bàbá ẹ̀ á lò lúrawọ̀ ẹ̀ ìràwọ̀ kì í tán ìgbà tó wà láròyè tó ń ṣiṣẹ́ fún wọn tó ń lọ ìràwọ̀ ẹ̀ náà lò hmm. gbogbo òṣìṣẹ́ tán bá gbà tẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ sì wọn ni tí wọn náà bá tún bọ́ sípò ọ̀gá bá tún máa lò ràwọ̀ wọn mí bá tún máa lò kò sẹ́ni tí wọn lò ràwọ̀ ẹ̀ o kì í tán ìyẹn àfẹ́ ìtìràwọ̀ ọ̀tọ̀. bàbá hmm? ká wá mú ká mú ká mú ká mú àdó hmm. ká kọrúkọ ká kọrúkọ ẹni síbẹ̀ hmm. ká kọrúkọ yẹ ẹni síbẹ̀ tó bá dé tó gbé síbì kan yẹn ń kọ́. wọ́n ti ràwọ̀ kò sẹ́ni tí ò ní ràwọ̀ kò sẹ́ni tí wọ́n lè ràwọ̀ ẹ̀ o lè ní ràwọ̀ kó má lajé tẹ́ òkè ká bá ń ka àwọn tó lówó nàìjíríà léde ṣé wọ́n wọ one thousand tó ń lókìkí owó ní nàìjíríà lénìí tí kìí ṣàwọn tó jí owó tán jálẹ̀ o hmm. Hmm. tí kìí ṣàwọn olóṣèlú ẹ lọ sádùúgbò tó bá ń gbé àdúgbò àwọn tó ló tó wọn jẹ ọ kìí ṣe owó kékeré o tó wọn ya yẹ̀yẹ́ kìí hmm. ṣe owó kìnìkan tó yẹ pé èmi lè sọ pé òun gbé one billion sílẹ̀ mi lè sọ pé òun gbé five hundred million sílẹ̀ mo ní kó ka yìí hmm. at a time. yàtọ̀ sọ́lọ́ṣèlú o. yàtọ̀ sọ́lọ́ṣèlú o. tó kó gbogbo nàìjíríà jẹ́ o. bẹ́ẹ̀ ni pẹ́pẹ́tẹ́. kí àdì ní one thousand nàìjíríà yìí. kò yẹn ṣe àwọn míì máa sọ pé ìràwọ̀ owó ni ìràwọ̀ ọ̀tọ̀ ìràwọ̀ ẹ̀ lè máa tàn. ah wọn ní ẹgbẹ́ ni wọn ló ń wọṣẹ́ wọn máa pariwo ẹ̀ ẹnjìníà nìyí àwọn oníròyìn tó dáa ó mọ àwọn oníròyìn tó ń pèsè tán lówó lọ́wọ́ awọ́ọ̀dù náà wọ́n máa gbà rú àwọn wọ̀nyẹn àwọn Wọlé Ṣóyínká ìràwọ̀ náà ní awọ́ọ̀dù náà máa gbé fún wọn awọ́ọ̀dù làwọn náà máa gbà ó yàtọ̀ sí ajé òun ló jẹ́ pé ogún àwọn ọmọ iṣẹ́ oògùn owó ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe oògùn owó wà ti ní ajé tó o bá lájé kò lè ṣiṣẹ́ fún ẹ kò ní dáhùn bẹ́ẹ̀ mo sọ fún yín. Hmm ìkún máa rọ̀kọ́ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni eléyìí tó ń sọ wọn ò ní mọ̀ èmi àgbà yìí dìde ó lè máa ríran kò kọ́ mọ̀ èmi à lọ kéwú kò ní mọ̀ èmi à ní òun babaláwo kò sí mọ̀ kankan a máa fi hàn ìṣìnà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olórí mi ẹ̀ sọ pé ká má máa súnmọ́ àwọn wòlíì pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti pọ̀jù tó ń fi hàn ìṣìnà tí hmm. wọ́n mọ̀ àti wòlíì àtàfáà àti babaláwo tó ń fi hàn ìṣìnà ló pọ̀jù. Hmm. ọ̀rọ̀ ni aláyọ̀sìnga sọ o ọ̀rọ̀ ló sọ kókó ọ̀rọ̀ nìyẹn òun náà súnmọ́ àwọn àgbà ni ló fi ń sọ ó ní àwọn ènìyàn mi ṣègbè tó kí wọn ò ní ìmọ̀ tó ti ẹ̀ sìn ìràwọ̀ ọ̀tọ̀ àwọn ẹ̀wọ̀n tí ìràwọ̀ wọn tàn Ṣàgàrí president Nàìjíríà ni oníràwọ̀ ológo kò lówó lọ́wọ́ Jonathan wà lẹ́ni tó ra mọ́tò fún nígbà tó wó sí lọ́wọ́ ẹ̀ tó fún lówó lẹ́yìn nọ́mbà tó kú tán ó jẹ gbèsè owó nẹ́pà owó wo ló wà lọ́rọ̀ ṣàgàdí hmm. Buhari nígbà tó kú ọmọ everything Jonathan ti fún lówó rí ó lè délé ló ṣẹ̀ṣẹ̀ dé ìlú lọ jí owó Bọ́lá ìgbà tó ṣe sójà bẹ́ẹ̀ tó padà wá bá ìkòsí nǹkan onígbà tí Jonathan fún ní nǹkan òun ló fi fa Jonathan mọ́ra ẹni tí ò bá mọ̀ kì í ṣe yẹn olè ní kíní o ajé ọ̀tọ̀ ẹni náà wà wẹ̀ ìràwọ̀ ẹni òde náà ni ajé ọ̀tọ̀ ni ló máa ma focus ló máa dó bá mi lọ́wọ́ ajé ni. bàbá àwọn ọ̀tọ̀ tẹ̀ ní ọ̀nà máa ń ṣe ajé ọ̀nà máa ń ṣe ajé sí i. kó o tó lè ṣe ajé tó bá ládé ló máa ṣe yóò ṣiṣẹ́ fún ẹ. tí o máa lọ ṣáájú tí mo lágbè. ó ìran tájẹ́ ò bá sí lára ò lè ṣe ajé. èèyàn mo rẹ̀ ń gan ni. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ká pèsè lára kọ́ wọ́n. yóò kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn alágbára tí ìyá ẹ bá jẹ́ àjẹ́ tó bá ní kó o lájẹ́ ó lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ kó fún ẹ agbára àwọn àjẹ́ nìyẹn wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n fún ẹ nǹkan tó ṣe àjẹ́ ló ń ṣe yẹn babaláwo kan ò lè gbà fún ẹ àfọn bá ṣe oògùn owó fún ẹ bọ́n ṣe oògùn owó fún ẹ bá jẹ́ òsínlára ìwà ayáwèrè hmm. àjẹ́ nìkan ló lè gba ajé ẹni tí ò ní kò kò mú oríire yẹn wá alẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ràn alẹ́ gbé fún ìgbọ̀n agbó fún àbúrò ẹ̀. yóò sì rí lò. bẹ́ẹ̀ alẹ́ máa lò lọ àwọn lágbára yẹn wà lọ́wọ́ ẹ̀. bí babaláwo kan ṣe òkú fún ẹ bí ò bá ó máa ya wèrè gbẹ̀yìn ni tàbí kó kú.